أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن فلا تموتن إلا وأنتم أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق وإسحاق إلها واحدا ونحن له مسلمون أم كنت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد استفيناه في الدنيا الدنيا وإنه في الآخرة لمن الصالحين إن قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم فإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقبل فلان باتوس وان مسلمي أترى لكم كرات غرفان النبي صلى الله عليه وسلم ẹn tọrọ bara ti wa man jẹ kẹ fún gbogbo wa allah bani salikun kí anabi bani salikun ọlá rẹ̀ àti àwọn alẹ rẹ̀ àti sọhábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tó kẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam níjọ́ gbúdọ̀ alikiyama ọjọ́ tó yìí wa ta'ala pẹ̀lú ọkàn tó mọ́kù ń bí ẹbọ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run mẹ́jì àṣẹbọ pàdé rẹ̀ kéèyàn sì tọ́mọ́ kúrò níbi ìwà mọ̀nàfíkì pàdé Allah subhanahu wa ta'ala rọ́njọ járe àtẹ̀mí àtẹ̀yìn mọ́jà pàdé ìwọ̀lọ́mọba pẹ̀lú nífàkù mọ́sà sọ́wọ́n bí ìwà mọ̀nàfíkì sọ́wọ́n bí àdìọ́kẹ́ mọ̀nàfíkì sọ́wọ́n bí sísí mọ̀nàfíkì wá wọ́lájọ kan oṣù rẹ̀ ájá mọ̀ ọ̀gá orin ni mọ́jà gbàbẹ̀dẹ̀ lórí ibú ayé àtàlìkìyàmá nítorí kan wá fílẹ̀ tàbí wá gbọ́dọ̀ lọ́wọ́ bá mọ́sà abanigbọ́jú bí a ṣe ń fẹ́ àfisọ́nà abẹ́lá subhanahu wa ta'ala gbogbo àwọn ọmọ ìyá wa tọ́lọ́wọ́n ọba tó mú wọn sọ́dọ̀ ní Mẹ́kà kọ́bá ní gbàbọ́ wọn gbogbo àwọn tí ọsẹ́kù náà dé wọ́n dé bá wa dáadáa gbogbo àwọn tí wọ́n ti dé má jẹ́ kí wọ́n fi àárẹ̀ ló ń tó àwa tá àti ìlọ náà jẹ́ á lọ láyọ̀ àtàlàáfíà ọlọ́jà kan sọ rẹ̀ ilé àtàṣe ò yé wa gbàǹgbàǹgbà wípé ìwọ lọ ń bọ́ ẹ̀dá wàláhì wàláhì àwọn tí wọ́n ń tẹ̀rẹ̀ léyà ó ń kálukú ń tẹ̀rẹ̀ ń pọ̀ntọ̀ nílé kan wàláhì wàláhì ọdún tí ìjọba ládọjà gan tó tún fáwọn èèyàn ní ẹ́sìrà owó kí wọ́n fi sí wọn ò ríran tó ọdún gómìnà kò sanwó àwọn san wọ́n san mí rọ wọ́n san mí lóòótọ́ wọ́n san mí ọkàn tí a balẹ̀ àti ń ké tipẹ́tipẹ́tipẹ́ wà lẹ́ ọlọ́mbu àṣírí náà ní ẹ mà àwa di ọjà àbẹ̀rẹ̀ kankan mọ́ èmi ìfẹ́ ránjọ́ kejì ọjà lọ́rọ̀ yẹn in tó wà rí àwọn ẹlẹ́ran wá rí èrè tí wọn ò tàn mọ́ alọ́sọ̀rọ̀ tó jẹ́ kí ọdún náà kó ṣeé ṣe pẹ̀lú agbára tiẹ̀ tí èsì ti agbára ẹni kankan má yọ fíúsù ẹni kankan wá láti sánmà kọ́lájá kan sọ rẹ̀ má yọ fíúsù wá láti sánmà dákò sànú wa o àwa ń bọ̀ alọ́sọ̀sà sọ wípé a'udhu billahi minash rajim ayàtà ti rẹ́ ní tí ọba ti tójú ọ̀nà nàbí Ibrahim ẹn tó sọ̀rọ̀ ẹ̀ di òmùgọ̀ ló ń tàn àwọn yahud àwọn jew àwọn kristẹni wọ́n ní anabi ibrahim wọ́n ní kristẹni ni ní kristẹni ti lẹ̀sìn rẹ̀ àwọn jew wọ́n ní yahudi lẹ̀sìn rẹ̀ ọlọ́run ní wàlá anabi ibrahim kìí sí bẹ́ẹ̀ hanifa muslima musulumi ni tí ó pa nǹkan pọ̀ máa lọ subhanahu wa ta'ala jíwò ò lè dára wa àfi kó ṣe kí ni ó ní ní tẹ́ǹfẹ̀ náà rán sọnù àfi kọ́ jẹ́ wípé obìnrin ló bí ọ sínú wa tóbi wọn wà jẹ́ ìpìlẹ̀ jù wọn ò fi bàbá níbọn àbí ibrahim ti agbẹ́yìn lọ a sì sọ́njọ́ ilé àtúntàn sọ ẹ kàn sákìyèsí ẹ̀dá kan ládùúgbò yìí tí bá máa àtàkì ẹ̀ràn iléyà ọkùnrin kiri yóò ní o ó bá ní o ẹ rí wípé kò ní ìdán ẹ sì rí gọ̀bá wà náà ṣe sí rẹ̀ gọ̀bá wà ní kéèyàn ọ̀mọ́gbọ̀n ẹni ipò àwọn mùsùlùmí àwọn kankan bẹ̀tọ̀ rẹ̀ kákàkùn táàkàkùn wàláhì àbàbẹ̀rẹ̀ ẹ̀sìn tó bọ́lọ̀ sí bàbára rẹ̀ bó mo sì rẹ́ nìkan tí ikú tó bá tọ̀tàn kù ní tábà ìwà orí kan lọ́dọ̀ rẹ̀ ìwà máa sọkún bí á kọ́ lọ sí sèmi náà báyìí sí ọbọ̀ yìí sì tún tọ orí ibú fún rẹ̀ kọ́ lọ sí ọba yìí ẹn tí ọba ti tẹ̀lójú ọ̀nà nàbí Ibrahim tí wà nàbí ń bẹ lórí rẹ̀ yìí Safiya Nafsa ó ti kó mú bọ̀bá rẹ̀ Safiya Nafsa òpònú ni bí a sọ̀rọ̀ fún kàdúgbẹ́ fẹ́ sọ̀rọ̀ fún thank you Dani bí ń bá yí lò ìwà mùsíbẹ̀ ìdàlẹ́bà lọ́dọ̀ rẹ̀ lónìí darí wọ́n ti pàyàn darí lónìí Palestine wọ́n pa ọmọ kan níbi ìjẹrin ọmọ tí mo yàn lọ kìí sí tí àwọn olùmọ̀ wùlẹ̀ méjì ní àti bí ìjarùn ní àti tí kò má kọ̀sẹ̀ tí ó kírun ní masjid al-aqsa ẹ̀yìn tààwùnù tẹ́ ń parun masjid láti ìjọ ìnà ìkànnì ṣé bẹ́ẹ̀ ti wà wọ́n wò pàwọ̀ èsè mùsùlùmí gidi ẹ̀ sì bá ní gbàksọ náà dì sí kẹ́ẹ̀ fi jáwọ̀ ọmọkùnrin mọ́nà fi kìíní á ṣùgbọ́n àti ké a sì ní yé máa sọ gbogbo ẹ̀ bá ti yà yọ wà lọ́rọ̀ ìwà nǹkan kankan tí è máa mú ayé lẹ́rú nǹkan ní àgbérù ẹ wà ṣe bí kò sí nǹkan mímọ̀ lẹ́sìn àfi tí ń sọ ìjáde ní bọ́ọ̀bá tí lọ jáde ọ̀rọ̀ àlìjẹ̀ náà ọkọ̀ ní àkẹ́ tó kúnlẹ̀ nítorí pé wọ́n fi ń gbáyàn ni mo fókọ ọba kan láti rí láàfin rẹ̀ ẹnìkan wà ń bẹ tó súnmọ́ tọ́jà fa súnnà tí máa ń bọ́ bá sọ̀rọ̀ lọ́ba bá yarí lọ́dún aago méje làwọn ó kì í yídí ìlú ẹlọ́kẹ́lẹ̀ rẹ̀ àwọn múra kankan rárá àtàrí náà jẹun sí gbèrègbèrè káàkiri àfin rárá náà ẹmọ́dá ọba wọ́n rí tí àwa náà rí tí ni ó èèwọ̀ ni kéèyàn ò kí yídì láàgó méje ó ọba wa wò pé ẹni tó sọ́fà náà ó nírùngbà sòkòtórí òtó rẹ̀ ìntẹ́yìn náà wí iná agbára kí lò kí ń gbà tí àmá kí ń gbà náà níwọ̀tọ̀ ọmọ pé ìsáàfà ṣùgbọ́n torí pé ọkàn rẹ̀ balẹ̀ kọ́ ọpọlọ́wọ́ àti ànábì kẹgbẹ́ ẹ̀yìn ọ̀sàmọ́ tù ú ṣebí tí òjò ọwọ́ ìran tẹ́ ẹ bá ti kúrò jọ́nà nàbí Ibrahim ó ń tàn ti domogọ́ kọwá domogọ́ ó fi ìyàwó àtọ́mọ́lẹ̀ ó sì ń lẹ̀ mánà bí ọkùnrin yóò sì wà á balẹ̀ láti máa parọ́mọ́lù àti ànábì wọ́n nítorí kí ni ó nítorí ẹgbẹ́ wa ìkan sọ́njọ́ ni nínú àwọn jẹgbúrúdàgbà mẹ́sẹ̀sì ó ní sẹ́gbẹ́ta máa wí fún ènìyàn wọ́n fi búrà kan sí àmì òun wá jẹ́ tẹ̀blíkì ó ní sẹ́rẹ́sẹ́rẹ́ pé nǹkan ọ̀lọ́mẹ́sẹ̀ kọ́ lọ ní skul báyìí àti ọpẹ́ tí ọ̀bàjọ́ mẹ́sẹ̀sì ìpìlẹ̀ ẹ má máa fi ẹ́ sàmì rù mọ́ sẹ́gbẹ́ gbọ́lọ́ ti wí lẹ́nu ọmọ ẹmẹsẹsì ìpìlẹ̀ la hawla wala quwwata illa billah tí wọ́n bá ní nǹkan sí wá ó ń tọ̀ ń pẹ́ sọnù ẹgbẹ̀rún tí ń sí wá wọ́n sọ fún kí làbẹ́ bàbá wa àyìnrìnpọ̀ kí ló fi àjẹ́ mílíọ̀tù Ibrahim ojú ọ̀nà Ibrahim ni ẹ̀ ń bá ti kú òun òpònú ni ọlọ́run sọ nù walaqad istafaynahu fi dunya àmàmà sa ibrahim ilẹ́sà láyé ń bí wa innahu fil akhirati lamina salihin ẹni wa tún ni lálìkìyàmá kọ́dà ẹni ìyọnu ni lọ́dọ̀ náà subhanahu wa ta'ala kò ní má rí bẹ́ẹ̀ ìkọ́lá lahu rabbuhu aslim ọlọ́run sọ fún ànàbí ibrahim wípé jupájú sẹ̀sílẹ̀ fẹ́mi ọlọ́run kọ́lá aslamtu lillahi rabbil alamin kọ́lá aslamtu lillahi rabbil alamin ó ní mo sì ń ṣe bẹ́ẹ̀ náà lójú ẹsẹ̀ ali islam wà list islam tí a bá ní islam rẹ̀ ó ní kéèyàn mọ́ bọ́lọ́ lọ́kìtì pa ṣùgbọ́n sí ẹ̀tọ̀ bẹ́ẹ̀ láàrin islam àti ali iman qaida laysa kullu islamin imanan وكل إيمان إسلاما هذه عقيدتنا كريدي تواني وكانوا كريدي وانو تيامباتي بين كان إسلام إيماني أغارني تيامباتي كان إيماني إسلام وتكونوا سبحان الله خوارج عن القدرية أو نلو الإسلام uwali imanu wali imanu uwali islam akẹ́rẹ̀ nísìn o tí wọ́n bá ti kàn ní muslim òpin ìgbàgbọ́ ti wà lárẹ̀ wọ́n ní kílẹ̀ rí wọ́n ní sọ́bọ́lọ́ sọ́nù sọ́tù alìmọ́rùn pé a'udhu billahi minash shaitanir rajim inna dina inda islam ẹ̀sìn ọ̀rọ̀ wọ́n ní kíni káwọn fi kíyè sára wọ́n ni, ẹ̀gbọ̀kúrà ní ẹ̀yìn èyàn ìtukùtù lẹ́ntú ẹjẹ́ àpàrà sínú suratul al-adab suratul hujurat alásùnà pa àwọn alábàwọ̀ kòkòtò yàbá sàsàlám kọ́lá ti àrọ́bù àmánà àwọn ará okó ní àwa mòmìnirè kí lọ́n sọ fàdínàbí kòkó sọ fún wọ́n lákin kúlú níjọ́ olórí islam ọ̀nà tẹ́ fi yá asáré dé martaba ìmáni sai mai jagbe mani ne ja fi sahih inda muslim na hadithi sa'id bin abi waqqas har san fawun yanin kan dokan in ha fawun ya fawun ya sa'id bin ya rasulullah ati fulanan o si falabaja fa innahu mu'minun wallahi mo jere mu'minin ni annabi ni aw muslimun o sọ pé muslimi ko le la lọ́dọ̀ Ọlọ́hun se ka padà kun so torí kíni laisa kullu man aslama lillah amana billah kìí ṣe gbogbo ẹni tó sọ pé mo gbà fọlọ́hún ìlọ́bọ̀lọ́gbọ́ ní ìjọba àlù tí ń sọ̀rọ̀ àwọn abìkan lérè pé àfá mùsùlùmí lọ báyìí orísìbókọ̀ ìsìlámù nẹ̀ jẹ́ wọ́n ń kírùn ó ní ọdún sáfù wájú ìyàwó tó sáfù kẹta tó sì mú ètí tó wọ́n sì kó wọ́n sẹ̀ sọ̀rọ̀ tán wọ́n sì kó lọ sùn kankan mọ́ra èèyàn lè dúpẹ́ jùsẹ̀ sílẹ̀ kọ́ jẹ́ pé fáǹfà ní kẹta bí ìbẹ̀rù kan nílójú ọ̀sẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀lù ẹ̀wọ́n lọ́sà mùsùlùmí lẹ́mìnà o ara yìí ni mí o ṣé ìmánì ń bẹ kí sì lọ́fà tí ìmánì fi ju ìsìláàmù lọ nítorí pé àlè ìsìláàmù zọ́hìrún wà lè ìmánu bàtílùn ìsìláàmù òde ni ọmọ ìyá mi ni onírùngbọ̀n ìmọ̀ ti mẹ́nu ẹ̀ sokoto ah, rẹ̀ balẹ̀ a mọ̀lẹ́kẹ́mì lélẹ̀ yóò mọ kankan lóòrè wù láìpẹ́ yẹ̀rọ ọlọ́mbà mi yorùbá ẹ̀ tó báyìí wọ́n gbà sokoto torí balẹ̀ but ẹnu sokoto yẹn tí ní búkúrúkú sálẹ̀ tẹ́yìn ọmọ pè bí ẹ̀bí mẹ́ta sí mẹ́rin yẹn bá wọ̀ tí wọ́n bá sí bọ̀ yóò tó mẹ́fún yẹn tí wọ́n bọ̀ ń diẹ ẹ̀kẹ́dà ọ̀sán ní ó sì ìdàtọ̀ bẹ́ẹ̀ ló kí ló kí tí ń bẹ tí ń bọ̀ pẹ́lú nígbà tí kí ní ẹ̀rìn ìdọ́kọlọ ẹ̀ ní tó pa ẹ̀ sábàdí tó ààrẹ̀tọ́ ni nínú kí ṣe mùsùlùmí tó tọ́ ó sì jọ ó sì jọ ń ta ṣùgbọ́n àwa ni kọ́ ìdá ní alì islam wàlì iman ìdá títàmà ìfitárọ̀kọ̀ wà ìdá fitárọ̀kọ̀ ìtítàmà ìdàṣítàmà ìfitárakọ̀ tí a bá ní ìmánì rẹ̀ àfisẹ́kò ìsìláàmù rẹ̀ àfi ìbàdàn táà pàwọ́pọ̀ táà máa sọ̀rọ̀ méjèèjì lẹ́ẹ̀kankan náà afẹ́sọ̀rọ̀ nípa ìmánì ní ìsìn ìmánì lọ̀gá afẹ́sọ̀rọ̀ nípa àti sọ̀rọ̀ ìmánì tàn báyìí afẹ́mọ̀sọ̀ ìsìláàmù ìsìláàmù làbúrò rẹ̀ ṣùgbọ́n táà bá ní àní ìmánì tí wọ́n bá kún àméjèèjì pọ̀ náà àárọ̀ gànú àméjèèjì idha ijtama'a iftaraqa wa idha iftaraqa tí a bá ní ẹja dọ́rọ̀ méjèèjì tí a bá ní ẹkọ́ méjèèjì pọ̀ idha ijtama'a iftaraqa a ní imani lọ́gà islamu laburo wa idha iftaraqa tàbá sọ̀rọ̀ imani lọ́tọ̀ tàbí sọ̀rọ̀ islamu náà lọ́tọ̀ wọ́n máa jẹ kara wọn nǹkan kan ni wọ́n máa jọ jẹ padà aslim ìwọ sọ pé ọ máa gbọ́rọ̀ sí lẹ́nu ànàbí Ibrahim ní àà mo ti ń gbọ́rọ̀ sí ẹlọ náà wọ́n wá sábíà Ibrahim bani ojú ẹsẹ̀ bàbá rẹ̀ nìyẹn kí lèmi àti yín fẹ́ fílẹ̀ fọmọ wa nínú ìdánwò wa tí a bá ní àwọsọ àti wàsọ ìtumọ̀ náà ni gẹ́gẹ́ bí karoma àti akiroma nafsu shay àwọn vẹ́ẹ̀bù kan bẹ̀ tẹ́ pé ojú èjì nǹkan náà sì ń túmọ̀ wọ́n wà sọ bí Ibrahim wà ó sọ bí i Ibrahim bani anabi Ibrahim náà wà ń sọ fún àwọn àrọmọdọ́mọ rẹ̀ banihi tàbá tí ẹ̀fẹ̀ gbà pé àrọmọdọ́mọ wà Yakub nínú ẹgbàwámi wà Yakuba ànábì rọ̀ múnà sọ fún Yakubu náà àwọn wá ní ọmọ dàrẹ́tì ànábì Ibrahim alayisalaatu wasalaam ọmọ rẹ̀ àkọ́kọ́ òun ni Ismail tí ìyá wa Hajarọ alikibudiya tó fún wa. àṣẹ́bí látọ̀rọ̀ àṣàtálá ẹkú ní sham ọlọ́ndọ̀ jáde bá ní bútútù sí sham jama'a ẹmọ́sọ́wọ́ wàláì west ní okò tí ẹ láìpẹ́ wàláì afẹ́n tí ọba mọ́tí ń sẹ̀ráyé ní òní gbà pé àwọn west ní ẹyù àwọn ará súríà nílùú wọn ṣùgbọ́n ní okò tí ẹ jama'a wọ́n ní ọ̀tọ̀ làforíjìn ọ̀tọ̀ lè san naam ọ̀tọ́ kí ni o àforíjì dúró rí tó tọ́ báyìí lápẹẹrẹ èèyàn ti gbóngbóngbóngbó ó fi adi pé gìgísẹ̀ ti change sí black èyí tó change black lọ́ba túbá ẹ̀yẹ̀gẹ́ black ẹ̀sẹ̀ tí ìjẹkújẹ tó ti jẹun tí ń bà lára rẹ̀ ṣé yóò kú o lẹ́nu bí wọ́n tẹ̀jú mọ́ pa ah, má tẹ̀jú mọ́ mọ́ mo sì bọ́ ọmọ ni mo sì ní gbọ́n pé wọ́n ọmọ wọn mo borí ni má tẹ̀jú ooo anabi ibrahim ọlọ́run sọ fún mi pé kúrò ní Ṣam mú hajjárọ̀ yìí sí ìyàwó sáárọ̀ òun náà òun náà ni ó fẹ́ ní ìfọkọ rẹ̀ ṣùgbọ́n jẹ̀máà alọ́wọ̀rọ̀ bìjẹ́ ń pé méjì obìnrin wàláì kò dínú wọ́n sọ ó pè kan láìpẹ́ yìí wípé ah gbé wọ́n yẹri yẹri báyìí ọ̀dà inú kọ́kọ́ yín ọ fẹ́yàwó lé inú kọ́mọ yín ó kú èwò lẹ́mú ó ní kọ́mọ àwọn ó lòmù in tí ẹ fi máa ṣe sùúrù pẹ̀lú àwọn obìnrin nù do or die ẹlẹ́ òní ẹ̀yìn àdìkọ́mọ àwọn ó kú pẹ̀hùn. ọ̀rọ̀ ṣe ẹ̀kọ́ ti dọ̀rọ̀ ẹ̀mí ọya máa mú Hajar ìlọ àti Ismail òun ni anabi Ibrahim fún Ismail wá sí Maka lọ́mọ ọdún mélòó rìwáyà méjì lọ wá àwọn apá kan ní ọmọ ọdún méjì àwọn apá kan ní ọmọ ọdún mẹ́rìnlá ìkejì wọn ti ẹ̀sùn mọ́ ní tabalo ka kisọ bi anabi sì sọ mina kí ibn abbas lórí kisọ zemzem idan àwọn wà nbẹ nígbà tó di ọmọ ọdún mẹ́rìnlá ẹ máa wo èèmà bọ́lọ̀ ń ṣe bó ṣe kàǹkà tó ìnìyà wa sáárọ̀ ṣẹ̀ṣẹ̀ wà bí ìsìákì ọdún mẹ́rin mẹ́rin ní ìsìákì àti anabiwa ismail anabiwa ìsìákì àti anabiwa ismail ọdún 14 ta ló bí anabi ishaq yàwá sáárọ̀ ṣùgbọ́n nígbà tó ṣe sáà tí yàwá sáárọ̀ yẹn kú anabi ọlọ́nìyẹn o èmi mo ní ọfẹ́ rù mi ṣùgbọ́n ń fẹ́ rí àwa ń bọ̀ ń bẹ̀wọ̀n ẹnì sẹ́yàwó ànàbí náà nù sẹ́ni rẹ̀ nù. No ẹni rí ni àwọn nǹkan kankan bẹ tọ́jẹ́ wípé ọlọ́run ṣe ní halali fẹ́ ń bá fẹ́ pàdé ojú rí ọlọ́run kọ́ má pẹ̀nu sọ́ńbẹ̀ sọ̀rọ̀ ọmọbìnrin bí mo ṣe ń rí ohun àtọmọ rẹ̀ inú mi ń bàjẹ́ naturally yóò rí bẹ́ẹ̀ mo ti darúgbó ìbímọ tí n ti rọmọ inú mi è dùn àti ya rẹ̀ tó bá jẹ́ pé ọ̀fẹ́ kí máa sẹ́lọ̀ lára rẹ̀ kájọ wà lìjẹ̀ náà jẹ̀máà kí la bá lẹ́nu àwọn àgbàlagbà àgàn tí ń gbọ́mọ ẹgbẹ́ rẹ̀ jó kí ní ẹni ṣe náà ni in tí wọ́n bá sì mẹ́ nínú ayé tí ẹ fi ń sayé béèyàn ọ̀bà ní bó ṣe ní ó nífẹ̀ẹ́ ọlọ́run tó ayé náà ni ó tún sọ́dọ̀ tọ́ ọlọ́run ọlọ́run fún lọ́mọ hàn ó ní ń pin bó ṣe wù wẹ́jọ́ ṣáàkì ó ti ṣe sùúrù pé lọ́bá ran ọmọ ìyá níborí jà ìyá náà òbí jẹ ọkàn lọ ní ẹgbẹ́ náà ti dàbójà ó sì ran mọ ohun tó mọ ìdàbójìjà rù ní àbá ìyàfẹ́ tó dára wọn ní lágbájá ah wọn alẹ́ dúró ẹ̀wọ̀n rẹ̀ lọ bí ẹ ti ń pààyàn lòun wá gbọ́nú ilé láì mà pé nǹkan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti rán máa ń lọ wọ́n tó máa gbọ́ èé náà sọ pé ọlọ́wọ́ ó ṣe àṣetè mi báyìí ẹ̀ tó sọ pé wọ́n ti sùúrù lánàá wọ́n gbé kọ́ lọ́lọ́ nǹkan ìní. la fi ń bẹ̀ pé n tí wọ́n bá fi ń sayé kọjọ́ kò di àní kọ́ wá darí ẹ̀mí wá síbi ká fún tiẹ̀ náà wọn è mọ́ pé kéyìn ò fi òsìsẹ́ ìmọ́ ṣe kọmitíṣàn ìmọ́ ní kí ló fẹ́ gbàgbé léyìn eh, kí lè léyìn bí dáhùn rí wàláì wàláì ayé wọnú ara wọn ni wàláì ń bẹnu olòsì míì tó jẹ́ wípé ẹni tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ rí ni sólówó mi tó ní sí tó ní sí tó náà ìtú ìsẹsí arí mi tí si sì gbèrè ẹ̀sá ọgbọ̀nú ara wọn ni ìsì bẹnu lọ́wọ́ mi náà tí è pé kò tiẹ̀ kọfẹ́ ẹ̀wọ̀n ìyé ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala sí bí nǹkan kọ̀rọ̀ ni ló fi jẹ́ pé àwa tako kẹ́nìkan ọmọ sọ pé oríṣẹ́ wò ọ̀dà ah! o ada sì rí bẹ̀rẹ̀ abdul rabbi láàrin ẹrú àtọ́lọ́wọ́ balẹ̀ lẹ́yìn mọ́ wa wà lé ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ọkọ̀ gbèsè ayé yẹn tí èpè yẹn nìkan ni ọ́ dà yé pé ah ọ̀lẹ́ ìkọ̀dá káwọn èèyàn máa lọ dá sí ní téèyàn ọ̀bà máa o èmi mọ́mọ́ tí mo torí ẹ̀sìn tí mo ṣe yé o téèyàn górí pé kíní yẹn sákọ̀rọ̀ débi pé àwọn èèyàn kàmọ́ ní mọ̀nàfíkì lọ ni. طيب يوساره أو ṣùgbọ́n ìmú tí wọ́n mú ìyàwó Hajaru kún lé ṣé àìní ìmọ̀ ni ìyàwó sáárọ̀ ni naam wàláì tẹ́ ẹ bá gbọ́ tẹ́nìkan ló ní ìmọ̀ ni rẹ̀ ìsìn sẹ́lọ̀ lọ lábẹ́nu ìlọ́fà tó fi jẹ́ wípé asílù asílù gangan òun ni kí obìnrin èèyàn sọ fún èèyàn wípé tẹ́ bá ti mọ̀ pé ẹnìyàwó lé mi àlejò gbé pọ̀ méjì wà lọ́rọ̀ ó pín sí tágbára ọba ti gbé àlejò gbé pọ̀ tí ó sì lè stọ́ọ̀pù pọ̀ wọ́n fi yàwó kejì èyí tó kù náà ní kóbìnrin ọ̀sọ̀ pé òun lọ ìyàrí lòun lọ èèyàn lẹ́tọ̀ àti sọ pé má lọ nú ẹ̀sìn torí pọ̀ ọ̀fẹ́ kóbálìkì àmà mi ẹ̀mí mi ò kó ibà àlọ́kọ́ bọ̀ lọ́kọ̀ mi ọkọ̀ ìlànà bá sì kúrò ju ẹsẹ̀ kó náà mọ̀lẹ̀ nífẹ̀ẹ́ lásìkò tí ń sọ tí ń sọ lọ in tó bá ìmẹ́ni rẹ̀ mọ́nù ṣùgbọ́n sẹ́mà àtagídí àti gbogbo ẹ̀ ìlàfí ń lò ó nílùú wáyé obìnrin a máa sọ pé tẹ bá mọ̀ pàájọ gbélé kan náà gbogbo nǹkan ló lé pátá ìmí àti oníjọ́ ló nǹkan kan náà ẹ̀rà ti ẹ̀ fún òǹkàlùkù lọ́tọ̀ọ̀tọ̀ pálọ̀ náà ẹ̀ là méjì ìyàwó bàbá wa kẹsàn láìsí tí è tí pọ̀sẹ́ méjì sísìn bàbá wa ń ké bàbá ń ké pẹ̀lọ́jú orí ìyàwó méjì bàbá sí ni bàbá ní ìyàwó mi ló ti lọ yìí ah kí aláwadé onẹ́sì níyàlé wọn ìpé ebí ìyàwó rẹ̀ nẹ́rí àgbàlagbà náà jọ gbọ́ o kí mo mọ́jọ fẹ́ yí sí àwọn èèyàn bẹ́ o bàbá ní yàrá kan ló fẹ́ràn méjèèjì sí yàrá ẹyọ kan ṣe é máa à ń sọ tí bàbá sọ ni o a sọ̀rọ̀ àjọ ẹ̀sìn lórí ẹ̀ o kí wọ́n fi yà wò méjì sí ara kan. ẹ wà á rí àìmọye fìtírè tẹ̀ fúnra wọn ṣé ń gbà náà lọ́hùn tọ́jọ́ wípé àìmọ̀ kan ló fà tẹ́ ẹ bá rí bọ́lọ̀ ń ṣe sànú àwọn obìnrin tó ọkùnrin kan ò ní níyàwó léyàwó rẹ̀ àfikọ́jẹ́ pọ́tọ́ ìyàwó ńlọrùn ọba ìmánì mi mu mo sì lè ṣe tí ọba lè ṣe máa ń lọnu ṣeré án àfọ̀ní ẹ̀ ń sí mọ́ ṣé ẹ sì mọ̀ pẹ́yìn náà tẹ́lẹ̀ ìdùnnú rẹ̀ nu ẹbí ọ̀sára mọ fẹ́ mú ọ bá ṣe sàtọ́nà tó lòun ò ṣe mọ́ tòmọ́ sára bá ṣe sàtọ́nà tó lòun ò ṣe mọ́ tòmọ́ sára ìsásẹ́yìn. ṣùgbọ́n gbọ́n náà bá lọ rò bọ́ ọmọ méje mo lòun fẹ́ kó wọ̀ adé ọkọ sílẹ̀ ẹ̀. oní stóòfù èmi ò rí méjì ìyìn sì rí abọ́ méjì ìntọ́ bá fẹ́sẹ̀ ni ó ṣe tí náà máa wò pé á ah, níbo mọ̀ ń lọ báyìí níbo mọ̀ ń lọ ni ọmọ wa síwà máa lọ gan ní asílù tẹ́sí sọ yọmọ ìlọ́fà tó fi jẹ́ pé tẹ́ ẹ bá ti rí wa ń bì àwọn èèyàn fi rí sàpẹrẹ dáadáa àtàlágídí àtọ́mọ́nì àtẹntíẹ́ padà dórí ẹ̀rù lórí tó ṣẹ́jì tẹ́lẹ̀ gbogbo ẹ̀ni ọ̀pàrà kòlápsì papọ̀ níbi kankan náà èyí táwa náà fi sagidi àwa náà mà èyí tá a sì rí wípé àdámọ́ tiẹ̀ náà ni béèyàn bá tó gbà náà yóò kó bá àwa náà mà àwa náà mà abu mi ò lè pé kẹ́ ẹ mọ́ níyàwó méjì o ọ̀tẹ̀mí lọ́rùn bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ lọ mú ìwá kí ẹ máa kọ́lẹ̀ ọ̀fẹ́ ọmọ yìí tí lèmi ó bì fún yín o ṣẹ̀ǹgbà ẹ̀ṣẹ̀ wà lórí ẹlẹ́ẹ̀kẹta ni ẹ sì wo ìmọ̀ ọlọ́run inú ilé ṣòro ó dá sí o jẹ̀mọ́ ẹ mẹ́jẹ̀ aṣọ ibú pẹ̀lú ọ̀rọ̀ léolé o wà lẹ́yìn ọkùnrin mi èṣù ẹ̀dá ni ó sì pè ìyálé ẹ̀ka rẹ̀ lóru ẹlẹ́hùn ní ẹ̀ ọ̀gbẹ́ mẹ́ta níbẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹyọ kan ló ní sí o sọ̀gbẹ́lẹ̀ sẹ̀sẹ̀ wọlé ni nígbà tí tiẹ̀ náà bára ìmù wọ fọ́ gẹ́gẹ́ bí ti a gbọ́ níbi ẹ̀kọ́ déédéé ìlú òtútù náà awolawolaw pẹ́tẹ́lẹ̀ nǹkan sọ ìṣẹ̀lẹ̀ ní o ẹ̀kọ́ kí ló pè gbogbo àwọn ọ́ìlì tí wọ́n ti jò sára eléyìn tó bá fẹ́ ṣe déédéé jòdánù náà bàbá ń tí è bá ṣe àṣejù táwọn obìnrin ní 90% ni a fi dá ṣùgbọ́n àwọn àgbàlagbà ní kíní kan bẹ̀yìn kíní o àṣejù ní òsì lè gbọ́ torí àdámánilára tiẹ̀ náà ìlọ́fà tó fi jẹ́ wípé nǹkan méjì ńlẹ̀sìn papọ̀ sójú kan náà ọwọ́ akóládásá rẹ̀ ahun àtọ́lójú kòkòrò sí ọmọ ẹgbẹ́ pọ̀ àbúrò ní fẹ́fẹ́ olẹ̀ wọ́n mọ̀ bí ó wà ó aṣọ bọ̀ ládá aṣọ pé fúra ilẹ̀ bọ́ọ̀lẹ̀ tẹ yí àpò ẹ̀sọ́ dì ọ̀dà àǹkájífù eh, wo ni màgájífù wọlé ààbò ó sì kòwó sápò ó ti kọ́kọ́ lo búrọ́ọ̀sì àrẹ́pà gẹ́gẹ́ búrọ́ọ̀sì. ọ̀fẹ́ kìtì ọmọ wa káàkiri. títí wàá wọ́n kí n ya índigbo bẹ́ẹ̀ sì ni yóò rí bẹ́ẹ̀ ìjọ tí náà rí owó kan tó ṣe díẹ̀ tó kó bíi fifty thousand wálé ntí ó mọ̀ ká lè rí fifty thousand àbúpadà bu ẹkún ni ṣe bá ní oṣù wàlá ló sì ti change ojúlọ ẹjí rẹ̀ ní ìsìn ọ̀rọ̀ ní ẹ̀bá wọ́n sì mọ́ wà sí yóò ṣe ọ̀rọ̀ ní ẹ̀bá ti ná fara lé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀lọ èyí rọ́pò fún àwọn ẹni rẹ̀ àná kódà ọ̀rọ̀ ah, àwọn sàbímọ̀ dá o mórí àbúwálẹ̀ díẹ̀díẹ̀ wọ́n wá ní àjọmọ́ manager ara wa lọ báwọn kòtòkòtò láǹbá gbélé kọ̀fẹ́ fílẹ̀ ní bá gbélé ẹ̀sìn wá ní ká máa jọ síra wọn ká máa jọ síra wọn anabi ibrahim alisatu wasalam kò lè fẹ̀yàwó mi tó ń ti bó sí jẹ́ wípé ta ló sẹ́yìn ẹlẹ́kùn tó bá jẹ́ pé Sárà èsì èèyàn ọlọ́run ni ọlọ́run ò pé ibrahim mú kú òlé fún tòótọ́ Sárà ọ̀rẹ́ mi ni irin tábàrà rí oko ẹ̀mí rí oko sì bí ẹ ti jọ ń bá bọ̀ nítorí pé islam máa ń ṣe ìtìbárù sàbùkìyà àwọn kan máa ń ṣe báyìí gan ẹ nínú ẹ̀sìn islam déédéé ni kò sí ti ń jẹ́ ìyàlé gbogbo ẹ̀ máa sọ bẹ́ẹ̀ ń dalé eru ni o wọ̀n lẹ́yìn ìyàlé wa ó ní òsì ti jẹ́ ìyàlé ó sì wọ́n máa jọ́rọ̀ kó le bọ́lá àmọ́ yà fà súnà ní fi wọ̀n láwọn fi dalé eru gbẹ̀kẹ́ni bákan náà ni a ní títọ́ náà sẹ̀sẹ̀ dín náà mọ̀ pé ó mú ẹ̀sùn sẹ́ o. náà pọ́npọ́ tó ń kálukú mú lọ tílẹ̀ mẹ́lẹ̀ ara rẹ̀ ọmọ ìntàn sọ ni pé má fi hàn sí yàálẹ́ òun kọ́mọ́ tuntun lé ọmọ lórí tó bá jẹ́ ọmọ bíi tí ẹ bá sì ti rí lẹ́kan tóbìnrin bá ti ń kígbe arére ń bẹ̀ igi arére ní ìwù nǹkan ìbẹ̀ ṣe ń tó sọ. Naam ṣé ẹ mọ̀ pé ń jọ́n iṣẹ́ tí mo fẹ́ sọ ìṣẹ́ wọn máa ń ràn obìn nínú òlù wípé ọba nídìí gbogbo wa lọ́la kó kó atótó arére tani máa ṣe ó sí ọkùnrin ni inú ilé kan wá wà obìnrin ní ń pariwo arére ariwo pé gbogbo mbẹ ó lọ sọ́wọ́ mọ́ tágbẹ́ bẹ̀ bọ́ irú kẹfẹ́ rí wọ́n sì tí gbogbo ọkùnrin mẹ́rin ní irú obìnrin o wọ́n ní ọkọ̀ náà dàrú ni ah bàbá náà ti sára bẹ̀bẹ̀ di abẹ́ẹ̀bọ̀ wọ́n lẹ́sẹ̀ ẹ̀wọ́n lọ́yọ̀ ọ̀tà wọn. lọ́bìnrin tó pé tàlẹ́ tàlẹ́ tàlẹ́ tó dùn rí. irú ilé tó bá ti rí báwọn tó bẹ̀rẹ̀ bá ti dọ̀kọ́ ńbẹ̀ igi àrèrè ní ibẹ̀ máa da oró kan yìí ni torí kò sọmọ tí ó jáde bẹ̀ tí ó yára bẹ́ẹ̀ bá ti rọ́bì ti ń pin lẹ́mì tí èsì ìsepẹ́yìn náà ń sábòsí ẹlẹ́ òní ẹ̀yìn kan bẹ́ẹ̀ lọ́nkọ́ gbọ́kọ́ lọ́wọ́ mi kó fi lé ọ lọ tọ́bẹ̀ ìsàmì ẹ̀ lọ́kọ̀ọ́lẹ́ pé ẹ̀hẹ́ àti ẹ̀tẹ̀tẹ̀ ìjà náà ẹ̀kọ́ ni torírú obìnrin bẹ́ẹ̀ yọ àtàkì àlìkàmíyàn yóò sì bàjẹ́ ànábì Ibrahim kọ̀fẹ́yàwó mi lẹ́yìn nígbà sáárọ̀ ìkú ló tó ṣẹ̀ṣẹ̀ wà fẹ́ ìyàwó mi wọ́n ń pè ní kùntùn bíntù yẹkùtùn alikanianiya obìnrin yẹn lọ́wọ́ bí madian àti madayinu àti nahshan àti zamran àti nashik àti shuyuk fún anabi ibrahim ìkànnà à ń bọ̀ ń bẹ́ o bí kéèyàn òbí máa ń pọ̀ àti kéèyàn ò ní ẹ̀ka tó tọ́pọ̀ bí ṣe máa jẹ́ sábàbí dáadáa nípa kéèyàn ọmọ parun anabi ismailu ń tiẹ̀ ọ̀ndàgbà nígbàtí òun pé ọmọ one hundred and thirty seven nígbà wàmí one thirty ìlú ń fayé anabi ishaq tó jẹ́ àbúrò 14 years interval láàrin àti dání o òun lo one hundred eighty years anabi ishaq òun ló bí yakub ṣùgbọ́n yakub nìkan kọ́ ọmọ tiẹ̀ tó náà náà bí òun náà ló bí róòmù òun ló bí yonani kí mo gbé o òun ló bí yonani òun ló bí róòmù òun ló bí la ilaha illallah amiyan ó sì bí ànàbí Yakub iná fà á tó fi jápé tí wọ́n máa ń pé banu Israel àwọn ọmọ ànàbí Yakub ni ṣùgbọ́n àwọn ẹ̀ka tún ànàbí Isiaki náà wọ́n kà náà mọ́ wọn ìlò fa ìpìlẹ̀ Róòmù náà ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ kan náà jọ ní ẹ́ Yunan ìpìlẹ̀ tún náà àti ara nabi ishaq eh, eh, eh, ìlú náà ti jáde bákanáà nabi yakub alayhi salatu wassalam anabi yakub wá lò 143 years ní tiẹ̀ kí àmì yakub lò ṣùgbọ́n láàrin anabi sallallahu alayhi wasallam àti anabi ibrahim alayhi salatu wassalam sixty years ní mẹ́rin méjèèjì àwọn yehud wọ́n máa ń gé kú òun ọjọ́ yẹn ṣùgbọ́n ó ju tán yehudi ń sọ lọ tábà wà nábì ibrahim alayhi salam àdúrà tó ṣe àti àsọtẹ́lẹ̀ rẹ̀ tí sọ fún ọmọ rẹ̀ wípé ma ta'buduna min ba ẹ̀ wa wasabiya ibrahim bani wa yakub ya baniya annabi ibrahim yìí tó bí ìsìákì tí ìsìákì bí yakub yìí ìtìláfù wa bẹ̀lọ́dọ̀ àwọn àfáà wípé tá a bá fẹ́ wọ́ Yakubu ṣé dómàláfọ̀ náà ni àbí fatia tá a bá sì fún fatia ìtumọ̀ ẹ̀ ni pé bá nàbì ṣe sọ fáwọn ànábì Ibrahim ṣe sọ fáwọn ọmọdé ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ló tó bó ṣe sọ fún ọmọ bíbí inú gangan ló tó sọ fún eré ọmọ wọ́n wà sọ bìhá bìhá yìí àsọtẹ́lẹ̀ yìí ta ló ni dọ̀míìrì ṣé dọ̀míìrì ṣé mi ńlá lónìí tí àgbọ̀nà tí kò sọ sọ pé wàmẹ́yìn yàrá gọ́bà àmì láti Ibrahim ẹ ń bá gúrúkú omi ojú ọ̀nà ní Ibrahim àbí hayi ọ̀pà síbi júmúlà ìkọ́làwú rọ́bùwú aslim àwọn apákà àfà ní mílà olóbalọ ṣùgbẹ́ ntọ́ wọlé jù ní wípé akọ́bù domir akọ́bù lisim minare lismain ona ni ni ìkọ́làwú rọ́bùwú aslim kọ́là Islam náà ni wàsíyà òun ni àsọtẹ́lẹ̀ tí ànábì Ibrahim sọ. So fún àmà rẹ̀ wọ́n yakub ó ti sọ fún yakub tó jẹ́ kí ni o èèní jẹ̀mọ́ ẹ̀já mọ́sọ́wọ́ tí èèyàn bá bímọ tọ́mọ náà bá bímọ lójú ayé èèyàn lójú ayé èèyàn bàbá ọmọ tọ́jọ́ máa tèèyàn bàbá bàbá náà tún ní àṣẹ lórí ọmọ wọn anabi sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ pọ̀ lára rẹ̀ salawatullahi wa sallam alayhi alọ́sọ̀tàlá yusufa nabi ibrahim wípé àáfọ̀ ọlọ́mà sọ wá rí àwọ rẹ̀ iná tọ́jẹ́ sáárọ̀ yìí wọ́n wá fún ní ishaq ọlọ́run wa ni wà mí ń wọ̀rọ̀ ishaq yaakub ishaq náà yóò tún bímọ tọ́ba wá jẹ́ pé kèé sojú ànábì ibrahim òun ni wọ́n fi bí ànábì yaakub ni àǹfààní wo la ànábì ibrahim ṣe níbi ìròdùn náà ah kò clear. ojú kanu. No bákan náà kí ló jẹ́ àmọ̀ pé ọmọ ọmọ ọmọ ẹni ni a'udhu billahi minash shaitan rajim wa wahabna lahu ishaqa wa yaquba nafila àwọn afa nàbí ibrahim ní ishaq ishaq náà wà bí ni o yakubu a yakubu sí ẹni nafila fún ta ni o fún ibrahim ìlọ́pọ̀ tó jẹ́ wípé àwọn tí wọ́n bá jẹ́ àfà bí ọmọ ọmọ ṣe rí ọmọ agùn lọ sísàlẹ̀ tó a ní a máa sọ ọkọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wọn yóò máa sọ fọmọ rẹ pé kí lọ náà fẹ́ sọ ọkọ ọmọ náà ní abdulsalami ni padà wọ́n bá sì dìjọ súnná ọmọ abdulrahman lọmọ yìí ń jẹ ṣé ìwọ ló ní ọ̀dáhùn ọlọ́run ni wa wahabna lahu ishaqa wa yakuba nafila èmi tèmi lélẹ́yìn. èmi tèmi lélẹ́yìn. طيب النبي إبراهيم عليه الصلاة ọ̀rẹ́ ọlọ́run ni Allah múlọ́rẹ̀ pẹ̀lú pé ó ó ṣàṣeyọrí níbi àwọn ìdánwò tí alásàrà ń gbé fún anábìbọn ni wọ́n sọ fún àmà rẹ̀ ó sọ fún jùlọ́wọ́ ọmọ ó tún sọ fún ala bá nábì Ibrahim ṣe sàsọtẹ́lẹ̀ yìí nípa ìsìláàmù bẹ́ẹ̀ ni Yakubu náà jogún ẹ̀ lọ́dọ̀ bàbá bàbá rẹ̀ ó jogún lọ́dọ̀ bàbá rẹ̀ àtọ́dọ̀ bàbá rẹ̀ ó kàrùkù náà tó sọ fún ọmọ wọn kí ni a sọ fún wa inna Allaha astafa lakumu dina fúnra ọlọ́run ṣe ìsìláàmù lẹ́sà ní kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ bá ti ṣe ẹ̀ẹ́sẹ̀sìn tamutunna illa wa antum muslimun àsọtẹ́lẹ̀ ọ̀nà ni wípé ẹ máa wo àtàbírù alukur'ani wọ́n sọ pé islam lójú ọ̀nà wọ́n wá fẹ́ díyàn ọmọ fi ẹ̀sìn lẹ̀ wọ́n wá ní ọ kú àfi kó jẹ́ mùsùlùmí àwọn àfọ àwa ní kí ló fà tọrọ ń fi lọ báwọn nítorí pé ghaliban gbogbo ń tọ́ bá máa yàn lápọ̀ o lè yàn máa tán lé lórí ìdí yàn bá sì tẹ̀lé lórí o náà ni wọ́n gbé ìdílé lórí tí ẹ bá máa ti lọ́wọ́ kùrà ní ìpọ̀ ǹjẹ́ ọ̀tà yìí lórí nù bí ẹ bá máa mu ti pọ̀ ǹjẹ́ ọ̀tà yìí lórí nù ẹnìkan ní ń tẹ́ ẹ sọ ń takò àdíìsì kan àdíìsì wo ni o ó ní àdíìsì abẹ́bí Mas'ud rọ́dí ra tàràdọ́ wọ́n ní kíni mẹ́mbẹ́ ó ní gbẹ̀yà díìtì ṣe bí ànábì sọ wípé ń bẹ nù ọmọ ànábì ádámà yàmàlù bẹ àmàlì àhàlìlì janna iṣẹ́ ọ̀jọ́ lẹ́yìn ìbàlọ́wọ́ láti kékeré báyìí hátà ma yakunu baynahu wa baynaha illa dira báun wa dira nínú wáyà mi tí ó pé ń tó kù tí ìwà àdìjẹ náà kò ju bí ìgbìmọ̀ báyìí lọ tí ó kù sẹ̀kú báyìí fàyàmùlù bí amálì àhàlì náà yóò bá sí change ní ọba máa sí ọmọ náà ẹ̀yìn yóò sọ pé ntí èèyàn bá ti ń ṣe lọ́ba ti wọ̀ ọ̀yàn lá ilẹ̀ yàn máa tẹ́lẹ̀ lórí àdíṣe lẹ́yìn nǹkan. àwọn àfa wa fèsì èmi kí mo fèsì wọ́n ní ọ̀dà abẹ́ ṣe wíwọ́n ṣùgbọ́n nínú tọ́rọ̀fù hadith yẹn rìwáyà mi wá wípé ń bẹ́ẹ̀ nù yín tó jẹ́ pé la ya'malu bi amali ahli al-jannah tí ó máa ṣiṣẹ́ ọmọ al-jannah ẹgbọ́n tó fi fi kún fima yabdu lin-nas níbi tí ó hàn sáwọn èèyàn pé ṣe ọmọ al-jannah ni tó sì jẹ́ sí pé àṣìṣe ọmọ náà ní í ṣe. ẹ̀kùn kí ìwà ń tẹ́lẹ̀ lórí. tẹ́ ẹ bá rí nǹkan kan tó dídò mọ́ èèyàn lẹ́sẹ̀ lẹ́sẹ̀ yín kó tó lè padà ń bẹ́ àánú ọlọ́run tó ga ni inna Allah safa lakum ad-din islam yìí lọ́lọ́run sàlẹ̀ sàfún yìí ẹ má fi islam yìí lẹ̀ ẹ wá wo bí ṣàìtán ṣe yọ ọ̀pọ̀lọpọ̀ wa kú ònú islam yìí ṣe ẹlẹ́ lágídí ni islam lè fẹ́ máa ṣe àbí ń sì wá sọ yín di kòròǹfó jamaa alásọ̀rọ̀ mú ànábì Ibrahim lọ́rẹ̀ torí pé ó ṣe Islam tòótọ́ aslam tọ́ ọba rẹ́rìn ta ní pọ́lẹ́rìn ó ní wọ́n táwọn èèyàn bá wá ń rẹ́rìn lọ́dọ̀ tí a bí ní ìsìn wọ́n gbà pé ọlọ́run ní ń pa wọn lẹ́rìn ṣùgbọ́n èṣù lè sọ̀dọ̀ kún mọ́lọ̀ lọ. la fi sọ pé àwọn èèyàn kan ń bẹ wọ́n ṣe wàhálà ṣe wàhálà ọlọ́run sì mọ ọjà náà adolówó bísínẹ́sì haram oògùn ojú haram tí o sògùn tí o sì yẹ kan èṣù ó sì wà bá pé ah, owó yọ lọ owó yọ lọ owó yọ lọ ìlọ̀pọ̀lọpọ̀ owó olówó míì fi lọ ọkọ̀ ara wọn bọ́ sọ lọ kó wọ́n mọ́ lọ́wọ́ kó wọ́n mọ́ lọ́wọ́ nípìnlẹ̀ ọjọ́ ayé rẹ̀ ṣọ́gbìnrin lè kójọ èso ọmọ dẹ́rùbà yọ́ ma gbé fọ́tún ọkà wá òrìlẹ́gbẹ́já ní ẹ tó ń dá sọ́sí lọ́rùn padà ẹnìkan ọkọ̀ ilé forty five ó sì ní ọkọ̀ thirteen tí ò sí ọkọ̀ ten million náà thirteen ọlọ́run ní pẹ̀lú tó mọ̀ sọ yìí o wàláhì ìyálégbé lónìí ni wàláhì lẹ́dí iláìláìláwà tí ó bà jáde lọ lónìí wọ́n ń lọ ọba sátọ̀kọ̀ wá ń ta ni. kí ṣe mùsùlùmí o àdánwò nǹkan ti àádọ́pọ̀ lọ tí wọ́n bá ń bá yín sọ̀rọ̀ tí ò ju ọ̀rọ̀ ṣẹ́jú márùn lọ wọ́n fi wákàtí méjì sọ. ayé ti change. ó ti di nǹkan mìíràn wọn lọ. ìsìláàmù yìí tó ọba wa ń sunkún kọ́ ta ni ń pọ̀ lẹ́kún ó ní ìyá jẹ ta ni ń pọ̀ lẹ́kún. ó ní bàbá oṣó ẹnìkẹ́ nínú ètí ìdùn déédé àfi tó bá lè kẹ́ ẹnì kan mọ́bi títí ń perí rẹ̀ láìdá nígbè wọ́n gidi sùlámà mọ̀ náà yóò tàwa bá ń bẹ̀ oríṣi ní mọ́júmọ́ ní pé ah irú ilé nìsín ọlọ́run ti ẹ̀ pèkélé ẹ̀ ọlọ́run ẹ̀sìn kó kọyí máa lẹ́nu eléyìí tó ẹ̀ pé wà láì òun kó se mí ah ó gbọ́n kiri kó ń kọ́ sẹ́mọ̀ ni ó ti fi nǹkan se mí ó sì ní ẹjẹ́ fẹ́ fi se mí ni lò tó wá gbókù sínú orí ibú ìgbà ẹlẹ́ni kọ̀ọ̀kan wá tó ń ṣe ìsìlámù tòótọ́ ah àpilẹ̀ rẹ ti ń perí wá o ó sì gbà pé wọ́n ń sàásó ni tó o bá wá rí ní life and direct bóòlù bá sí wá jẹ́ náà mọ́ sọ̀rọ̀ kan bí kẹta ti ń bọ̀ àfá àwá kan ó ti kú nìsín o kọ́lọ̀ ń forí jìyàn tí wọn ò bá ṣẹbọ ọ̀rọ̀ tí mọ́ sọ yìí bá bí eighty nine wọ́n wá fẹ́ bẹ́ẹ̀ nìkan sí nǹkan kan wọ́n sá nìkan lọ máa sa ìpa mi wá ọlọ́run orí mi pẹ̀lú tí mò ń sọ yìí o ìpa mi gbígbẹ a kì í gibọ̀ mí báyìí àṣì ọkàn àṣì òórùn kan dry rẹ̀ lórí ni ó tún pọ̀ á kó oúnjẹ ìpa mi gbígbẹ asásì wa asásì àwọn tá a lè ṣàjọ àṣàjọ nígbà parí ètò ìtàn pẹ̀lú kí ìtìyà gbogbo ẹ̀mọ́ra wọn mo fi ọlọ́run tẹ́mẹ̀lẹ̀ ìbúra bàbá tó wá fi mú ẹ̀kọ́ ọkọ̀ tó gbé wá ń gbà náà kí sọkọ̀kẹ́ làwọn ń sojú ẹ̀yìn gbà bàbá kí ní sí àmọ́ ìwọ́n ní ọmọ tí ń ṣe ẹni bàbá ṣé ẹ wá ní kò ju kọ́ọ̀bù kẹyìn náà lọ ṣé kò pé méjì bàbá olówó ní. kò sí méjì bá lẹ́rìn bí ṣe ń bọ̀ lọ́wọ́ ìmí omi tọ́lọ́ ń nìkan jọ ó tún sanwó ni o nígbà àbá torí two thousand naira tó lọ dá ọpẹ́sẹ̀ two twenty million sí rẹ̀ la. wọ́n ní india wọ́n ti ṣe. mo ti ṣe. india. ẹ̀ sì mú dọ́kọ̀ mẹ́ta lọ. tí wọ́n máa. orí ẹ̀ náà sanwó gbogbo wọn. kó sì tó mọ̀ pé ó lè já sí kejì o. kò sí àwọn sáyìn. ọ̀gá ló sì ọ̀gá ló sì. àwọn yẹn ń jẹ ìjẹkújẹ wọ́n mú mú kú mu. ọ̀gá ló bóyá. jẹ́ mẹ́ ẹtì lẹ́ọ̀fọ́rọ́gùnà káti ẹ̀ sọ wípé awóṣùrọ̀ làbá pàdé ẹ̀ làwa ń sọ wípé wá pàwálẹ́rìn lọ́ba wá pàwálẹ́rìn sísù lè fi kọjú orí èmi àtẹ̀yìn ẹ ti rí ẹnìkan tó wá lówó lówó lówó tó wá rí owó ń fi ra ikú káti ẹ̀ fi hùn sápẹ́rẹ́ ṣùgbọ́n mẹ́sàrásí náà láti mú ìmọ́nì lọ́lé ìgbà bá ṣe tọ́wọ́ tó dé àti kọ́ kálukú nù yàrá rẹ̀ <laughs> ìdíkọ́ ọ̀rọ̀ bú aslim sí bremen ni wọ́n kò ní parí bí bremen báwọn yóò gbèsè pé ah, bremen ṣé ìwọ̀ ní mọ́ ní ànàbí ọlọ́run ọjọ́ sọ́rẹ̀ pé ọ̀tẹ̀ ṣẹ́ṣẹ́ ní o wọ́n sẹ́sẹ́ ọjà wa kọ̀tọ̀ kàbá o láwọn fásitì wọ́n èlò látàrí o àwọn ayé wọ́n ń dùn náà sí lọ́ni o ah, bí wọn ò tiẹ̀ lára gan ṣé ìwọ gan mọ́ tó náà fi ń ṣèṣura jamaa ẹ̀jẹ̀ adúró déédéé wàláhi wàláhi àwọn èèyàn kan bẹ tọ́jọ́ wípé wọ́n ti stampu ẹ̀mí tiẹ̀ pa pé aláàtì wọ́n wá kọ́ sókè orí ibi stamping olórí ibu wàláì tọ́ bá rí ọ̀nà dáadáa àbúrò ẹ̀ ló tó pè é kọ̀nà náà yóò tún wáyé wọ́n wọ́n ọkọ̀ ẹlẹ́à ìwọ́ tún ya ẹ̀ẹ́dẹ́síjórí náà padà ọlọ́run lè wádọ́ rẹ e òkú bàbá àjọṣe gangan náà yóò tún sọ wọn nígbà ẹ̀ bá tún wá sànú ẹ̀ tàn tàn kan bá wá rí bí ẹ̀ ṣe ń sàdọ̀ pé àṣekínní ah, tí fọ́ọ̀mù ṣe gangan àṣìwò ní gangan ọ̀rọ̀ afá ìlà máa ṣe yóò tún gbẹ̀yìn wà lọ bá wọn tán wípé ṣe ẹ ráwọn orin tó wọn ọba lẹ́wọ̀n kọ̀nfàmù ògówó ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n ahun ní ẹ̀wọ̀n èé ṣe fún yẹn ni ara àti ẹni ẹ̀ máa ń ṣe é fún torí pé stampu tẹ̀bi stampu ọ̀rọ̀ rẹ̀ olórí ibú ní ọkọ̀ sókè rẹ̀ kódà kọ́ máa jẹ́ ń di òótọ́ yóò tún máa pè rọ́ ni kọ́ máa jẹ́ ń di oríire orí ibú ní ọmọ pè torí ń tẹ́ stampu máa lórí aslam ìlọrọ̀ sọ yìí ó kílèmí àti yíṣẹ́ lónìí ẹ dákun torí ọlọ́run àwa tá à ń wẹsẹ̀ lọ pátì. àwọn olóòka ẹ pátì. ìjẹkújẹ tá à ń jẹ ẹkùn yìí ti pọ̀ jù kéèyàn ọjẹ pẹpẹ ẹ tiyẹ tiyẹ ó ti sọ fún wọn ní ìkọkọ òní sẹkùn bẹ́ẹ̀ sáà sì gbọn ọgbọkọgbọn gbọnà wọn wà á fírù rẹ wòlé tí ó yà hàn tọ́jú lóhùn ò ṣe mọ́ kò sì bá sọ lọ́rùn wèrè ńjọ́ torí ṣe tó òun dìkẹ́ ṣé kí n labọ́ ńlá yóò tún mọ̀ bẹ̀rẹ̀ pé ṣé ìsàsùn náà mo tún lè gún kí n fi ṣàgó mu kí n mọ̀ pé gbogbo ẹ ti ọlọ́run ṣàánú wa o tá a bá ti à ń sọ tá ń sọ yìí má wà á dé sí alọ́nà òdì ní ntọ́ fẹ́ fi gbé dárọ́jà àwọn àjà mà tí ó máa wá jẹ́ fìtínà fáwọn ará yẹ pé you know rẹ̀ sílẹ̀ torí ẹ̀. ọgá jìnnà ni ẹni ọgbọ̀n náà mọ́ sáyé kọ́fọ́ létí tó sì jẹ́ pé wọ́n fẹ́ fi fún wa ní ntọ́ dáa jù ní fìrìdẹ́wọ́sì ni dákun mọ́ fìfìtínà bẹ́ẹ̀ kàn. mọ́ sí à ń fìtínà fún wa tí o sì tiẹ̀ la hawla lana wala quwwata illa àwọn àbọ̀sọ́gbọ̀n àwọn ànábì yakub kí ni tó náà sọ fún àmà rẹ̀ àwọn wo sì ní àrọ́mọdọ́mọ ànábì yakub táà ń pè ànábì yakub náà ní israel táà ànábì náà sì sọ ní israel. هذا وصلى اللهم وسلم على محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمه الله وبركاته